ọmọ ọ̀ràn kan rèé o nítorí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà ó ṣá ìyá tó bí ìyá ẹ̀ pa ọmọ ọ̀ràn ni orúkọ tí wọn ìbá máa pe ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Nkerenwem Umoren epo tó ń gbé lágbègbè Adiasim Ìkọ̀tí Udo níjọba ìbílẹ̀ Esien Udim nípínlẹ̀ Akwa Ibom tó fàdá ṣá ìyá rẹ̀ àgbà Martina Udo Udo apan ẹni àádọ́rùn-ún ọdún pa nítorí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún àtààbọ̀ náírà aláròye gbọ́ pé inú oko ẹ̀gẹ́ tí wọ́n dá ni ọmọkùnrin yìí àti ìyá rẹ̀ àgbà yìí wà lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ àmọ́ lójijì ni ẹ̀pọ̀ fa àdá olójú méjì tí wọ́n fi ń ṣiṣẹ́ yọ ló bá bẹ̀rẹ̀ sí ṣá ìyá àgbà náà ó sì ṣe bẹ́ẹ̀ ṣá yánnayànna títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ nígbà tó rí i pé ìyá náà ti kú ló bá tú ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà kan tó wà létí aṣọ rẹ̀ ó sì sá lọ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà cp waheed ayilara tó ṣàfihàn àwọn ọ̀daràn tó wà àwọn ọlọ́pàá tẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí sọ pé ọwọ́ palàtẹ́pọ̀ níbi tó sá pamọ́ sí táwọn ọlọ́pàá sì fi kele òfin gbé e ó ní ọ̀dọ̀ wa ní ẹ̀pọ̀ wà báyìí ó ti jẹ́wọ́ fáwọn agbófinró bó ṣe pa ìyá àgbà rẹ̀ ọ̀kan lára àwọn àdá olójú méjì tí wọ́n ń lò lóko lọ́jọ́ náà ló fi ṣá olóògbé náà pa kó tó di pé ó jí owó etí aṣọ rẹ̀ òun pàápàá sì ti ń kábàámọ̀ báyìí ọ̀gá ọlọ́pàá ọ̀hún ni àwọn máa tó fojú afurasí ọ̀daràn yìí balé ẹjọ́ táwọn bá ti parí ìwádìí táwọn ń ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyìn online television.